والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى في الحديث الثالث والستين وسبعمائة وعن أبي أيوب الأنصاري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من فرق بين والدة وولدها فرق الله بينه وبين أحبته يوم القيامة رواه أحمد وصححه الترمذي والحاكم ولكن في إسناده مقال وعن علي بن أبي طالب رضي الله عنه قال أمرني رسول الله صلى الله عليه وسلم أن أبيع غلامين أخوين فبعتهما ففرقت بينهما فذكرت ذلك للنبي صلى الله عليه وآله وسلم فقال أدركهما فارتجعهما ولا تدعهما إلا جميعا رواه أحمد ورجاله ثقات وقد صححه ابن خزيمة وابن الجارود وابن حبان والحاكم والطبراني وابن القطان وعن أنس بن, وعن أنس بن مالك رضي الله عنه قال قال السعر في المدينة على عهد رسول الله صلى الله عليه وسلم فقال الناس يا رسول الله قال السعر فسعر لنا فقال رسول الله صلى الله عليه وسلم إن الله هو المسعر القابض الباسط الرازق وإني لأرجو أن ألقى الله تعالى وليس أحد منكم يطلبني بمظلمة في دم ولا مال رواه الخمسة إلا النسائي وصححه ابن حبان الحمد لله hadith alákọ̀ọ́kọ́ lónìí ó ní àjọ kan nínú àwọn hadith eléyìí tó ní í ṣe pẹ̀lú káràkátà Abu Ayyub al-Ansari radiyallahu anhu eléyìí tó gbogbo wa ti máa yẹ ẹni tó ti pélé rẹ̀ lànàbì sallallahu alaihi wasallam ń sọ̀kalẹ̀ sí ní ìgbà tó dé Medina ó sì jọ kan nínú àwọn mọ̀lẹ́bí ìyá anabi wa muhammed sallallahu alayhi wa sallam òun ló gba àdéhùn wa radiyallahu anhu ó ní mo gbọ́ sí ìránṣẹ́ ọlọ́run anabi wa sallallahu alayhi wa sallam tó ń sọ wípé man farraqa bayna walidatin wa waladiha farraqa Allahu baynahu. وبين أحبته يوم القيامة ó ní ànábì sọ pé ẹnikẹ́ni tó bá ti lè ya ìyá pẹ̀lú ọmọ rẹ̀ ẹnikẹ́ni tó bá ti lè ya ìyá pẹ̀lú ọmọ rẹ̀ فرق الله بينه وبين أحبته يوم القيامة ọlọ́run ọba yóò ya òun náà. àti àwọn olólùfẹ́ rẹ̀ tó bá ti jọ́ ọ̀gbìn dàpẹ́ àmì. Àlẹ́mọ̀ Ahmed wọn ló bí jáde. Àlẹ́mọ̀ Tìrìmìdì wọn ni hadith sahih. Bẹ́ẹ̀ náà ni Abu Abdullahi al-Hakim wọn náà ni Wọ́n hadith sahih. ولكن في إسناده مقال ṣùgbọ́n ọ̀rọ̀ ń bẹ lórí ọ̀nà tó gbà wá ọ̀rọ̀ ń bẹ lórí ọ̀nà tó gbà wá pé kò gbọ́n rí gé. kò gún régé tó ṣùgbọ́n o lẹ́hùn ṣáàhì àdìsí mi ń bẹ tó bí àdìsí sàábì mi tí èsì àbọ̀ ẹ̀yọ́ ti ń jẹ́rìí fún gbìmọ̀ọ́nà ọ̀lẹ́ tó wà lára eléyìí ó lè gbọ̀n dànù tá a bá fi eléyìí tí ọwọ́ gbọ́dọ̀ sàábì mi tá a bá fi pẹ̀lú rẹ̀. èwo lọ́wọ́ lọ́tọ̀dọ̀ sàádé mi náà àlàdí kọ́ lọ́tọ̀dọ̀ ọ̀bẹ́ ẹ̀dẹ̀ ìbùnà fúnmi ọ̀bẹ́ yẹn lọ́wọ́. قال قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق لا يفرق بين الأم وولدها أو بعد ما يأتي أمره kílẹ̀ ilẹ̀ mẹ́ta títí ìgbà wo ni ọ̀tọ́ yà wọ́n wọ́n sì bẹ̀rẹ̀ ni. قال أنا بني حتى يبلغ الغلام títí tí ọmọdé òfin bàlágà wàtàhí kàlìjàríà tóbi ni ó sì fi bẹ̀rẹ̀ sí nǹkan sùn. àwọn àti méjèèjì ni kékeré wọn àwọn èkíní kì wọn bàlágà nígbà tí èkíní kejì ẹ wá lè yà الدارقطني بالدارقطني olóògbé jáde àti alḥakim ṣùgbọ́n òun náà ọ̀rọ̀ wà lórí ọ̀nà tó gbà ó ọ̀nà òfin tí ń sí òun náà ní pé ya ìyá kọtọka ìyá ìyá pẹ̀lú ọmọ rẹ̀ sẹni bíi tí ìyá bá ń lọlé ọkọ ni sẹni bíi tí ìyá bá ń lọlé ọkọ ni lákòbìnrin tó fẹ́ fẹ́ ó ti bí màkà sí ìdìkan tẹ́lẹ̀ ìwọ́n wá fẹ́ fẹ́ sọ́ọ̀fẹ́ pẹ̀lú pọ́nmọ rẹ̀ ọmọ abọ́ gbé ni àbọ̀ ọ̀fẹ́ pẹ̀lú pé ìyá la tọmọ ti jẹ́ sẹ́nu ló ń sọ pé wọ́ọ̀rọ̀ bẹ́ẹ̀. نسائكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن لكن أوما ويوي توم بين بلي لو يوي تسقي أسفة وموت ولي أدعوك كيف تنتهي تدفين صوم torí pé àdìsí ń sọ pé àtàwọn ọmọ ìyàwó yín ti ń bá yín gbélé àyà yìí wọn tọ́ka sí pé ó sì máa ń bẹ nínú àwọn ọmọ ìyàwó yín tí ò ní bá yín gbélé tòun eléyìí jẹ́ mafhumu mukhalafa àyà yẹn. وربائبكم اللاتي وربائبكم اللاتي لاتي في àwọn ọmọ àwọn ìyàwó yín bìnrin tí wọ́n ń gbé pẹ̀lú yín nílé yín àyà yín tọ́ka sí pé àwọn ọmọ ìyàwó yín bìnrin míì sì lè wà táwọn ọba yín gbé àjẹpàdé sì ké sí pé gbéyàwó ló ń tọ́ka sí ìrẹ́ tó bá fẹ́ yàwó nàmbà fẹ́ oníkókọ́ ọmọ rẹ̀ ọmọ ọgbọ́ gbélé kìí nàmbà kíláàsì torí di tí wọ́n náà sáni bàbá tó bí fún yọ ọmọ lọ gbọ́dọ̀ bàbá tiẹ̀ so torí pé yàwó ni wọ́n ti kí ni ló fẹ́ tó bá sì ṣí sílẹ̀ kókó máa gbé pẹ̀lú rẹ lábẹ́ páànù sí ọ kò sẹ́ni tí ó bọ̀ wí lórí eléyìí padà ẹ ò gbọ́dọ̀ ṣe ìpínyà láàrin ìyá àtọmọ rẹ̀ tí o bá ti jẹ́ ti gbéyàwó a jẹ́ pé níbi káràkátà ìwọ ló níyà ìwọ lọ lọ́mọ rẹ̀ ìyẹn ni pé ìyá tó ń sọ níbí báyìí kìí ṣe ìyá tó lómìnira ìyá tó jẹ́rú ni kìí ṣe ìyá tó lómìnira ìyá tó ni wà á léyìí tó wọn máa tà ẹ̀ka ti kan ti wá tó ní ẹ̀gbọ́dọ̀ ta àwọn ìyá àwọn ọmọ tòtáwọn sábẹ́ka tún gbọ́rọ̀ kan wá pé à ń ta àwọn ọmọ láyé ànábì kò sì fún wa. tó bá ń ẹ gbọ́dọ̀ ta àyàfi pẹ̀lú ọmọ rẹ̀ ṣùgbọ́n ìyá ọmọ tó ń sọ ń bì o ìyá ọmọ tó jẹ́ ẹrú ni o kìí ṣe ìyá ọmọ tó jẹ́ òmìnira torí pé ìyá ọmọ tó aṣọ nínú àdìsí tó síwájú ìyá ọmọ tó jẹ́ òmìnira ni ìyá ọmọ tí obìnrin tó jẹ́ tó bí fọ́gà rẹ̀ tó ní. ṣùgbọ́n wọ́n ọmọ níbi ìlú ọmọ nítorí pé ọmọ lọ́jọ́ sí ìyá rẹ̀ wọ́n wọ́n fi ẹrú nìyá ẹrú lọ́mọ títà nìyá títà lọ́mọ ìyá wà fún títà ọmọ náà wà fún títà tòtẹ́ bá ti lè ta ìyá o ẹ gbọ́dọ̀ tà má ọmọ rẹ̀ tẹ́ bá tọ́ má ẹ gbọ́dọ̀ tà má ìyá rẹ̀ nítorí pé tẹ́ bá bẹ́ ìyá tà tẹ́ ẹ̀ ta ọmọ mọ́ ẹ kó bọ́ ọpọlọ ìyá o ẹ kó bọ́ ọpọlọ ìyá o torí pé gbogbo gbà ọpọlọ rẹ̀ mọ́ a nípa abolọmọ wà kí ni sọmọ ẹ sì mọ̀ pé fẹ́ẹ́ máa tààyàn ní ẹrú lẹ́vù wọ́n ò lè dípẹ́tì bẹ́ẹ̀ ni kò gbé lọ bó sì ní kò mọ̀ lọ. nísìnyí mo bá ta mẹ́ṣíìnì fún yàn tó sọ pé ọ̀gbọ́dọ̀ gbé kọjá lọ yìí sọ̀rọ̀ pé nítorí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí fura pé ọjọ́ olè ló ń rà. tó bẹ́ẹ̀ náà ní tí wọ́n bá ra bàtà ẹnìkan ọ̀gbọ́dọ̀ sọ fún ọ pé ọ̀gbọ́dọ̀ wọ́ lọ sí mọ́síláṣí gbogbo ní tó bá wọ ọ̀wọ̀ là mọ́ mọ́ ọ̀wọ̀ lọ mọ́síláṣí torí pé mọ́síláṣí wọn ti di kóni. tẹ́lẹ̀ ìbáyé wa tí wọ́n bá ti lè ra nǹkan kan ẹni tó tà kò ní ọ̀rọ̀ lórí pé báyìí ni ẹ fi ẹ má ṣe báyìí. nítorí pé nígbà tí wọ́n ti tà wọ́n ní ríra nǹkan ọrùn rẹ̀ wọ́n ti gbà kúrò lọ́wọ́ rẹ̀ ẹni tó sì lọ́rùn kan kò sí bí o tẹ̀lé ṣe. ìṣòro àwọn àwò pé láàrin ọmọ àti ìyá àánú ńlá ń bẹ tí wọ́n bá wá gbà pé wọ́n lè ta ọmọ láì tàyá máa wọ́n lè tàyá láì tọ́mọ máa á ti hùwà dájú aláìláàánú rárá tí sì ń sọ pẹ̀lú ìwà rẹ̀ pé nítorí bá fẹ́ ṣẹlẹ̀ ọ̀ṣẹlẹ̀. ẹni tó sì súnmọ́ kí nǹkan ṣẹlẹ̀ sí jù òun náà nìyá yálà ọmọ kéré àbọ̀mọdàgbà bó tilẹ̀ jẹ́ pé ọmọ kò súnmọ́ pé kí nǹkan kan ṣẹlẹ̀ sóun tí wọ́n bá yà pẹ̀lú ìyá rẹ̀ tí wọ́n tà lọ́tọ̀ síbòmí ìjẹ́ àtọ̀síbi tí wọ́n tà ìyá rẹ̀ sí àyà àfitọ́ mọ̀nyún báwọn kékeré tó wà pínrín sí. nítorí pé tọ́mọ bá ti dàgbà tó bá ti yọ ọ̀rùn. kò ìyá rẹ̀ ń bẹ kò sí òun lọ tiẹ̀ nù. àmọ́ dàgbà bó kéré ó rí pé orí ẹ̀mí ìyá rẹ̀ lọ wà. èdè nù ọba àdàgbà ọba àhúnrún gbà ó rí pé ìyá rẹ̀ bí ọmọ róńdó tó ń gbé ọlọ́ kékeré náà ní ọmọ ṣọ́ ìwọ ni wọn máa bílẹ̀ kan láàrin wọn bẹ́ẹ̀ ní ọmọdé ni màmá á mi bọ̀bá o tọkọ báwo ni mo máa mú kọ àbí nà ọ́ ni ẹ́ torí pé àwọn ọmọ ẹ̀sìn ọ̀pẹ ọmọ rondo náà ni ọ́ di sí torí ẹ̀ kò sí bí wọ́n ṣe ya ọmọ lẹ́yìn ìyá rẹ̀ tí ò ní yọ̀ ya lẹ́nu kọ́ bá àjọ ọmọdé kọ́ bá àjàgbàrà eléyìí láti rí ti ń bẹ nínú kó tó bá fẹ́yàwó tíyà rẹ̀ sì ń bẹ láyé tíyàwó rẹ̀ ọ̀bá ń mọ̀ wá kù kò sí tàbí ṣùgbọ́n pé ọ lọ kò sí tàbí ṣùgbọ́n pé ọ lọ ńjọ́ kan náà nítorí pé ìyá rẹ̀ la ilaha illallah àánú òní kú àánú rẹ̀ òní kú lọ́kàn rẹ̀ títí láéláé yóò sì máa wọ ike obìnrin tí ọ lọ fẹ́ yìí tó fẹ́ dẹni tí ò jẹ́ káwọn ní access sí ọmọ tó tálẹ yìí báyìí ọlọ́run ọmọ bí tó ń bá wọn sí ọ tọ́ba ni à ń tọ́jú mi ẹ̀ ìtọ́jú náà hàn lára rẹ̀ pé nàbà ni àmọ́ mi ìmọ̀lẹ́ láti bẹ́ni pọ̀ tó ọmọ bẹ́ẹ̀ ṣe ni. so ẹni pé ya rẹ yọ ọmọ mú ìyàwó lórí mu lọ́rùn tó wá kọ́ fẹ́fẹ́ rò fọ́ tó mọ ọmọ ẹ̀fọ́ rò àná wá kọ́ fẹ́fẹ́ rò mọ ìfífẹ́ kó fọ́ ọmọ mi jẹkújẹkẹ. inú tiẹ̀ náà máa dùn dágbọn abẹ ń pé hmm, àwọn tí ò níyà tí wọ́n bá wọn. so gbogbo orí eléyìí ó túmọ̀ sí ìyá èèyàn máa ń láàánú gan lórí torí eléyìí ẹ ò gbọ́dọ̀ pín ìyá àti ọmọ rẹ̀ ẹ gbọ́dọ̀ yà wọ́n níbi títà tí wọ́n bá wá lè tààyàn wọ́n lè fi yàn sẹ́bùn gbogbo níta bá ti lè tà á lè fi sẹ́bùn ntí fún ìkúkú tà. rárá kọ̀tọ́kọ̀ tẹ̀lé tó atọ́kọ̀ bòyàn lérè ha eléyìí kharaja makharaja al-ghali gbogbo ń jọba tó bá ti tọ́ka ta ọ̀tọ́ka bòyàn hmm. gbogbo ń jọba ti tọ́ka ta ọ̀tọ́ka bòyàn wọ́n jáde ń jáde pé ìtọ́pọ̀ jù nù wá ilá òṣòfin kan àti táyọ̀ kúrò wà ń bẹ̀ kọtọ́ka tó lóńgbò àmọ́ kò burúkú abún yẹn kọtọ́ka tajà kò burúkú abún yẹn ní òkú yẹ wa torí ẹ kò sí òfin kan tó fẹ̀ tó gbòòrò àyàfi káyọ̀ kúrò wà mí. kílè báyìí wa adékè gbọ́dọ̀ pín ìyá àtọmọ rẹ̀ níyà ẹjọ́ bá dán wò farraqallahu baynahu wa bayna ahibbatihi yawmal qiyamah ọlọ́run ó ṣe ìpínyà láàrin ìwọ náà àtàwọn tó nífẹ̀ẹ́ sí tó bá dúdú ọ̀gbìn ọlọ́wọ́n yá yẹn bàbá rẹ̀ lọ lọ́tọ̀ wọn náà lọ lọ́tọ̀ ìyá rẹ̀ lọ lọ́tọ̀ wọn náà lọ lọ́tọ̀ ìyàwó rẹ̀ lọ lọ́tọ̀ wọn náà lọ lọ́tọ̀ àwọn ọmọ rẹ̀ lọ lọ́tọ̀ wọn náà lọ. tó ṣe ni الجزاء fi sán العمل irú iṣẹ́ tó ṣe ni wọ́n fi sán lẹ́sìn irú ìwà tó wù iná ni wọ́n fi sán le tẹ́lẹ̀ báyìí wa adéjì yóò fẹsẹ̀ rìn lẹ́ wọ́n lẹ́ẹ̀kẹ́ àdìdì ọ̀rẹ́ rẹ̀ lọ sọ́ọ́nù tó ń náà tó fẹ́ kí a nínú ìtẹ́rẹ́ wọn ní ya ah, ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́ náà sọ pé ẹ̀gbọ́n rẹ̀ ṣe ìpínyà láàrin ìyá àtọ́mọ rẹ̀ wọ́n ní títí gbà ó wọ́n ní títí wọn fi bàlágà yẹnni kí tí wọ́n bá bàlágà ẹ̀ lè tàyà ẹ̀ lè tà ọmọ lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ láì sí bàlágà ọmọ ẹ̀ tà wọn papọ̀ lórí kíkọ̀ tọ́ka ta ìyá lọ́tọ̀ ká tọmọ lọ́tọ̀ kọ̀tọ́kátà ìyá lọ́tọ̀ kátà ọmọ lọ́tọ̀. wọ́n ní ẹ̀gbọ́n kan o àwọn mùsùlùmí lọ́wọ́ láwọn ń tààyàn yín o ẹ̀rú là ń tà ẹ lọ bí àwọn bàbá ńlá yín mẹ́sìn tẹ̀sí àwọn bàbá ńlá yín mẹ́sìn tẹ̀sí àwọn Roman Empire ẹ lọ bí wọn léèrè táwọn máa fi ẹrú wọn máa bu àwọn èèyàn lẹ́rú ni àbí wọ́n ń tà wọ́n bù wọn wọ́n tààyàn sẹ́wọ̀n pé gbogbo ẹ̀ náà wọ́n èébú léèyàn wọ́n èé sì tààyàn ìyẹn tó bá jọ ọmọlúwàbí wọn á sọ pé èèyàn èèyàn ó túmọ̀ sí pọ̀ ọmọlúwàbí tó bá jẹ́ ẹrú wọn ò ní sọ pé èèyàn ẹrú ẹ̀hìn tó bá jẹ́ pé kìí ṣe ẹrú tí wọ́n lè rà tán lè tà wọ́n sọ pé ẹrú ọlọ́run mo rò pé yé wa wọ́n sọ pé ẹrú ọlọ́run ní sọ pé ẹrú o àmọ́ tó bá sọ pé gbogbo wa sọ́lọ́run ẹrú la jẹ́ ẹ mọ̀ pé kìí ṣe pé ẹrú lásán lọ sọ nísìn ẹrú la jẹ́ sí ọlọ́run nítorí pé as-su'alu mu'adun fil jawab al-muqaddima mu'adun fil mu'akhkhira gbogbo wa sọ́lọ̀ ẹ̀rú la jẹ́ ìyẹn ni pé ẹ̀rú la jẹ́ sí ọlọ́ tẹ́lẹ̀ ìjẹba àwọn torí ẹ̀ tó bá àwọn àdéhùn tó tẹ̀lé àdéhùn àbí tọ́lẹ̀ ìfẹ́ rọ́bìyàn bá wà ní. قال النبي صلى الله عليه وسلم أمرني أن أبيع غلامين أخوين أنا بقام لا تكن تعوى مدمجي كان تعوى مدمجي جماعة قالوا نيوان أنا دواني كن لو تعوى torí àwọn tó sọ pé ẹrú ẹranko ni lágbọn pé ọtọkàtà ọtọkàrà ṣùgbọ́n tẹ bá wà gbọn pé ó ní làákàtà tẹ máa ó lè ṣe má ṣe ó lè má ṣe wọn ní ọjọ́ èèyàn náà lágbọn abẹ yóò ṣe pọ́ pé èèyàn ọjọ́ èèyàn lágbọn abẹ so pápá àlera àleta àlebọyàn ọjọ́ ẹranko lágbọn abẹ yẹn torí rẹ̀ ṣé èèyàn wá ní abẹ ẹranko tẹlẹ yẹn á ti tẹnkí xulmọnà nínú ilmi usul al-fiqh sẹ́yìn bẹ́ẹ̀ láti wá mú nàtìjà jáde nàtìjà jáde òun náà ní wípé. A rí i pé tí wọ́n bá pa ẹnìkan bá pẹ̀rú ṣé díyà ni ọ̀sán ni àbí kílímà ṣé owó ẹ̀mí rẹ̀ ni ọ̀sán ni àbí yé rẹ̀ ṣé owó ẹ̀mí rẹ̀ ni ọ̀sán ni àbí yé rẹ̀ tó bá yẹ kó owó ẹ̀mí ni ọ̀sán ajẹ́pẹ́ yẹn ni tó bá yẹ kó yé rẹ̀ ni ọ̀sán ajẹ́pẹ́ ẹranko ni èwo lẹ́yìn wí kìí ṣe kẹ́sàn máa sọ̀rọ̀ ẹ wàá mà irọ́ lásìkò. sọ níbẹ̀ yẹn wọ́n sọ pé ẹni tó bá jó lùmọ̀ tí ó dájọ́ yẹn yóò farabalẹ̀ wò kí ni ìsìn mùsùlùmí tún ni òun náà ti sọlá hmm? òun náà kí ni tó ṣe asọ̀kẹ́ ń ṣe sọlá ń ṣe sùyà kí ni tó ṣe náà zakat báwo ẹrú màá ẹ sọ pé ń ṣe tawhid mọ́sàkà hajj tó ń jẹ́lẹ̀ tòtẹ́ ìbá wa wò ó ah, nígbà tó náà ti ń bá wa ṣe tawhid ẹ sọ̀rẹ́ ṣìyà ó wà ìǹsán ẹ̀sàdíyà wọ́n rò pé à ah, kẹ́ni tẹ́ máa fẹ́ rà á nìyí wọ́n tún máa wò kọ̀ sanra tó wọ́n tún máa wò kọ̀ kọ́wé kọ̀mọ̀wé kọ́ dáadáa káwé dání kọ̀mọ̀ kà dáadáa tó. lànà wọn máa dúnadúrà ẹgbẹ́ fẹ́ rẹ ẹrú tọ́mọ̀wé kọ tọ́mọ̀wé kà price rẹ yàtọ̀ sí ẹrú tí ọ̀mọ̀wé kọ tí ọ̀mọ̀wé kà. tó lè báyìí wa a rí i pé jíjọ tó dùn ẹranko ó lágbára ju jíjọ tó lọ nítorí pé ẹranko yìí lówó eléyìí náà wọn ní kò lówó sí pé bákan náà kì í ṣe gbogbo ìjọsìn ló lè ṣe láì gbà yọ̀ǹda ìjọsìn gan kápẹ́ àdìrò bùkátà owó fún òbí dá tí ó lọ àfi kọ́ gbà yọ̀ǹda tó bá tó gbà yọ̀ǹda tó bá lọ ọlọ́run fún ní gbà ájì yẹn kó dípò hajj islam tó bá di òmìnira yóò tún fún hajj fún òbí dá tí ó dá lọ sọ láti ìdúmọ̀ láì gbà tó bá lọ láì gbà àti ìdánimú ẹ̀ràn kò lélẹ́yìn torí rẹ̀ ta ẹsẹ̀ yé rẹ̀ ni kì í sowó ẹ̀mí ẹ̀ kò lẹ́mìí tí wọ́n á máa sanwó rẹ̀ àbí òye wa so ṣùgbọ́n ẹranko ni tí wọ́n á máa san rẹ̀ so torí rẹ̀ wa wọ́n wá ta àwọn ọmọdé méjì yẹn wọ́n jọ máa ya ó ní fẹ́ bẹ́ẹ̀ tó hó máa wọ́n ìkíni kejì wọn fọ̀fọ̀rọ̀ tó rẹ̀ yìí náà hó máa. mo ta àwọn fẹ́yàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kìí fẹ́yàn kan náà lọ́ọ́ ra àwọn méjèèjì. nàbí yìí sọrọ صلى الله ní وسلم mo wá sọ fún anabi sallallahu alaihi wasallam wọn kẹ mo díṣe owó fún mo wá sọ fún mo ṣe tà ọkàn adrik homa ayá sáré lé wọn bá sáré lé wọn bá. tọ́rọ̀tẹ̀jẹ̀ ọ̀húnà dáwó padà fáwọn ìtọ́rọ̀ àwọn ọgbà àwọn ẹrú wa. máa ń padà tẹ́lẹ̀ tọ́ka sí pé wọ́n máa ra ẹrú wọ́n máa ta ẹrú eléyìí gan ló mẹ́rú jọ ẹranko òun ló mẹ́rú ẹranko. àdéhùn tún tọ́ka sí pé pé ọmọ ẹ̀yà méjì fẹ́ yà wọ́n níbi títà lọ́sí pẹ́rú ni wọ́n ẹ̀ gbọ́dọ̀ yà wọ́n níbi títà eléyìí fi ìyàtọ̀ tó wà láàrin ẹrú àti ẹranko hàn tó ń tipa ní ẹranko iná ẹlẹ́rú jọ nípa títọ́tọ́tọ́ pé kàtà ṣùgbọ́n ìyàtọ̀ sì tún bẹ láàrin rẹ̀ àti ẹranko nípa títà a bá gbé àgùntàn méjì lọ sọ́jà ìyá wọn kan náà tàbá fẹ́ tà wọn sáà máa dá májẹ̀mú pé ẹni tó bá relé náà lọ́gbọ́dọ̀ relé ọ̀pẹ lọ́jà yàtọ̀ sẹ́rú ẹrú ń tiẹ̀ tá a bá ti mọ̀ wọ́n lọ́mọ ẹ̀yà kan náà ọmọ bàbá kan náà ìyá kan náà bàbá kan náà ìyá kan náà lásán bàbá kan náà lásán ẹ̀ gbọ́dọ̀ pín wọn níyà. wala tuzi'huma illa jami'a dáwọn padà ó wà gbọ́dọ̀ tà wọ́n àyà àfihàn èèyàn kan èèyàn kan náà ni ọ̀rà wọn eléyìí túmọ̀ sí pé tó bá dé ọ̀dọ̀ èèyàn kan náà òun náà gbọ́dọ̀ dákan tà lónà bá ń bùkátà láti tà wọ́n kọ́ yọ tà wọ́n lẹ́ẹ̀kan náà ni nínú káwọn méjèèjì ọmọ gbé pẹ̀lú ẹ̀ tí àbí kó sì tà wọ́n méjèèjì lẹ́ẹ̀kan náà fún èèyàn kan tàbí sì ń tọ́ka sí pé tá a bá tajà fún yàn ọ̀yọ́ ká bẹ́ẹ̀ ní tọ́ra jà mọ́ ẹ̀rọ ká dá àmà torí pé tí ọba dá àmà wàhálà dé àbí òde òde gbọ́dọ̀ ọmọ wa wọn lọ ó sì ti fẹ̀. torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tó bá arajà lọ́dọ̀ wa tá à ń bá ń kọ́ rìsíìtì fún ẹ̀rọ ká pa àdírẹ́sì sí. torí àdírẹ́sì ní èdè ká dá àmà lórí tó bá ti ọjà ta ní ìsìn àdírẹ́sì rẹ̀ lọ́ wà. ó sì dáa púpọ̀ pé kọ́mọ́jẹ́pá àdírẹ́sì lásán láàmà lò láyè ìsìn ká tún fi tẹlifóònù sí i kí ni àdírẹ́sì yẹn kí ni fóònù yẹn nítorí pé fóònù tún lè rọrùn láti tírèsì yẹn ju àdírẹ́sì lọ ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀ ládírẹ́sì ọ̀pọ̀lọpọ̀ títì ní àwọn owó kọ ni kò tí ì ló kọ wọ́n lè ní síríìtì wo nọ́mbà ilé wo wọ́n tẹ́ bá ti yà ń bẹ̀ yẹn tẹ́ lápọ̀ tún yẹn èwo ni tẹ́ bá yà ń bẹ̀ lápọ̀ tún yẹn ìwé ẹ̀ tó bá fún yín ládírẹ́sì tí ò wúlò náà kó tún kọ tẹlifóònù nọ́mbà rẹ̀ ó sì tún tọ́ka sí pé tá a bá ti ta ọjà lọ́nà tí ọ̀tọ́ ẹ̀sìn tó burúkú aṣáájúlẹ̀ adrukhuma wartaj'huma sáré lé wọn bá kò sì dá àwọn méjèèjì padà kò dá àwọn méjèèjì padà nítorí pé ọjà yẹn bay'un fasik sára kátà tí ọ̀ dání. torí rẹ̀ àtúkà kò sì níbi kí wọn náà máa ṣagídí nígbà tó bá ti hàn pé ń ọ̀rà ọ̀nà tí wọ́n gbà ta fún ọkọ̀ dá ẹ máa ń kówó tèmi àtìyín náà kò sì síjà ń tí ọba dá padà tó tó sì rí méjèèjì tó rí padà ẹni tó bá ti tán láti ra méjèèjì nù kọ́ra á lówó rẹ̀ ẹ máa lọ ọlọ́run mẹ́ni tó wa ilé ìjọba ọjà tá a bá ti tà àní gbà padà sọmọ pé ọ̀lọ́ ń tọrọ àti gbà padà ní. Hmm. kò sì nídìí pé tẹ́ bá gbà padà ẹ fowó kún iye tí mo san kò sí ń tọ́jọ bẹ́ẹ̀ kò sí ń tọ́jọ bẹ́ẹ̀ nítorí báwọ̀ ọ̀fẹ́ rà padà àfẹ́ gbà padà lọ́nà tá a ti tà lọ́nà tó bá ní. ilé ìjọba àdéhùn ilé ìfẹ́ tẹ̀rín lẹ̀. ó lè kà sí pé sẹ̀rí àwa ó dáa púpọ̀ gbogbo nítorí báwa alálẹ̀ fáwọn yìí sẹ̀rí àdínà rẹ̀ wọ́n fẹ́ ta ọmọ ìyá méjì ọmọ bàbá méjì ọmọ ìyá àti bàbá méjì torí pé èèyàn kan lọ ta wọn fún un torí pé àìkò ríra wọn ó lè ṣe sábà bí ìròyìn ojoojúmọ́ ìròyìn ojoojúmọ́ ó sì lè dínkù òjijì torí délé ẹ ta wọn fún èèyàn kan tọ́bù wa ni wọ́n ti mú ẹ̀gbọ́n àtàbúrò lójú ogun a ni ìrọ̀rùn ni nígbà tí a bá ti borí àwọn èèyàn kan gbogbo àwọn ọmọ wọn gbogbo ìyàwó wọn máa kó ni ẹ máa kó nígbà tí a bá tán èyí fura ẹ rí i pé ètò bá jókòó nínú fa àwọn ọmọ kan mára bẹ̀rẹ̀ tó máa mọ̀ pé ìyá wọn ni àwọn ètò tó bá lọ títí títí yóò máa wá ìkejì rẹ̀ ó lè máa pariwo kọ rẹ̀ gan títí tí wọ́n fi jókòó lọ́dọ̀ ara wọ́n hàn kọ́dà. tọ́ kò sí ní burúburú kọ́ ọmọdọ́mọ ìyá rẹ̀ ẹ̀ bá máa jà. hadithi tó حديث تواتر للي وجه حديث أنس بن مالك رضي الله عنه قال بل السعر في المدينة على عهد رسول الله صلى الله عليه وآله وسلم فقال الناس ya Rasulullah wala as-sa'i ó ní ọjà wọn gógó láyé anabi wa Muhammad sallallahu alayhi ọ bụ ọbẹ ẹjọrú gbàtà wà náà wáyé kọlọ nsàkùn kọdà kọ wa nǹkan wọn dị pé agbara àwọn olówó ọ̀fẹ́ ma wàláhi tọ́lá sáwọn ẹsẹ̀ gbọ́dọ̀ àti wọn sí ní nàìjíríà yìí wọ́n gbé rìpọ́t kan jáde kò tí ì jùjọ mẹ́ta mẹ́rin lọ ní. wípé ọwọ́ tọ́jà fi wọ́n ní nàìjíríà ní ọmọ nàìjíríà experience irú rẹ̀ rí lọ́dún mẹ́wàá sẹ́yìn wọ́n bùkúrú nígbà tí òsèpá àkú àtúnjì a experience rẹ̀ rí ní fifty years sẹ́yìn bẹ́ẹ̀ ó ti wọ́ọ̀kì jù àfi kọ́ lọ́wọ́ sànù wa níta àwọn èèyàn rà two hundred òní sì ti di six hundred ẹ dúró lọ́wọ́ oúnjẹ lásán kò fẹ́ rọrùn fáwọn èèyàn tó ọlọ́run náà lèèyàn máa képe kíkọ́ sànù wa ìjọba náà wọ́n gbọ́dọ̀ ṣàtúnṣe o hmm káwọn náà mọ̀ mọ àwọn àṣìṣe táwọn náà ti. àwọn nǹkan tó jẹ́ kí nǹkan rí bẹ́ẹ̀ pọ̀ ṣùgbọ́n nínú rẹ̀ náà láti ṣe ìjọba. ìgbà yìí ṣe pé ká máa du nǹkan pa afẹ́ débẹ̀ nìkan ní solution wàhálà ilé ayé. torí wọ́n ní kì í ṣe gbogbo ẹni tó bá wá tó bá rí ìní máa máa lò. ètò gbogbo wọn máa máa lò ṣùgbọ́n ní áfíríkà ń bì látàrí àìkẹ́kọ̀ọ́ jìnnà àwọn èèyàn lárò jinlẹ̀ wọn lárò jinlẹ̀ so àwọn èrò tí wọ́n kúrú gan ẹ̀rí pé tí ẹ̀ máa ń wá nǹkan ní ìsìnkẹ́lẹ̀ òmìnira bá ń wá so ó ti ṣe káwọn èèyàn máa sọ pé àfi lágbájá àfi lágbájá ẹ ti gbàgbé pé àfọlọ́ àfọlọ́. nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ọ̀tàn bí ọ̀tàn ìgbà yìí náà gbọ́ yorùbá bá làwọn ń pariwo nu gbogbo redio pé orí yín ni chẹ́ǹjì ó ti bẹ̀rẹ̀ kí làwọn tó fẹ́ lára wa báyìí á chẹ́ǹjì orí mi. táwa la nǹkan wọn ni

oríṣi méjì nìyanu <laughs> tòtòrò àwọn toro dáadáa kì alẹ́ ìyanu à èèyàn máa yanu pé nǹkan dáa èèyàn sì tún máa yanu pé nǹkan ṣe ni ọ̀bàjẹ́ ó sì tún ní rí bákan náà mọ́tọ́ bá wá ẹ̀gbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀ <laughs> mo ní à wàhálà àwọn èèyàn yóò gbé wọn gbédè rọ ní orí bàtà náà mọ olówó di olóṣì <laughs> ẹ ọlọ́lá ó di yóò di rẹ̀kúrẹ́kù so nítorí ìdè eléyìí akékọ̀tàn tí ẹ bá ń wà nǹkan ẹ máa fi làákà ẹ̀ wá o ẹ máa fi làákà ẹ̀ wá o torí náà ọ̀nà ọlọ́ọ̀ni kankan wà láàyè ẹ̀kọ́ ńlá lọ́lọ́ọ̀ fi ń lélẹ̀ fún wa yìí ó ń ṣe àfihàn kó dodo lọ́rọ̀ anabi muhammed sallallahu alaihi wa sallam gbogbo ẹni tó bá wá ipò tó bá ti lè rí ọlọ́run dáadáa láti ìjọba tó ń ṣe democracy nìkìbí láyé kò sẹ́ni tó rí ṣe eléyìí gbàgbà tó ń kọ̀wé parí gbogbo ẹjọ́ yẹn wọ̀ ní success wọ́n succeed wọ́n succeed ẹ̀ tí ì ṣe research ni ọláyọ̀ dá lójú pé dodo lọ́rọ̀ anabi sallallahu alaihi wa ẹnìkan ò ní wápò láyé yìí. àfi kọ́ lọ́wọ́ dada àwa kó dodo torí gbogbo àwọn tó ń wo lẹ́gbẹ̀ẹ́ rẹ tó ń fi hàn pé ó ṣe sùn òjijì nwoke rí tó ń sí pẹ̀lú rẹ mọ́. ní títí nǹkan dàrú ló kù kò fẹ́ ara wọn tí olórí orílẹ̀-èdè náà fi ń sọ pé àwọn kan àwọn kan wọ́n ń ní ìsìn ẹ rí nǹkan kan sí ẹ̀sùn wa padà sí fáìlì thirty one years ago ètò àtúndì gbọ́ láàárọ̀ ẹ̀yàn sọ ẹ mọ tí Babangida fi ti torí rẹ̀ gbàjọba lọ́dọ̀ mi thirty one years ah what what sort of rubbish is that ṣé lóyún làwọn fẹ́ gbọ́ nìkú àlẹ́ ìsìn bàjẹ́ yẹ túnṣe yóò ṣe pé ẹ ti kún nǹkan sí gbogbo ẹ̀ ń ti ń dán mọ́ra fa táwa ṣe ọ̀dà tí wọ́n gbé sáàlì thirty one years àwọn afẹ́ yẹ ọ̀kárí bàbá bẹ́ẹ̀ ti yanjú gbogbo ìtọ́ wà lẹ́yìn ọ̀dọ̀ ẹ̀tún gbé tẹ̀yìn náà á ọlọ́ọ̀ ọlọ́ọ̀dẹ agbọ́n tẹ̀ntorí ẹ̀rọ gíga gbogbo nǹkan ò sí tọ́ orúkọ gbogbo nǹkan ní ìsinmi kò sí tọ́ nítorí bá rà lánàá tó bá padà débẹ̀ lónìí yọ yọ ọ̀lẹ̀ rẹ̀ wàláhì tàlá yọ yọ ọ̀lẹ̀ rẹ̀ á ọlọ́ọ̀kọ́ bá tún sí o nǹkan wa wọ́n débi pé kò yé zi lónìí la tó gbọ́ pé àwọn ẹni tí ń tẹ ìpẹ́ tí ń ta yẹn àwọn akóyọyọ <laughs> àwọn náà tún ti pàdé lára àdú lónìí nílẹ̀ ìpẹ́ <laughs> tí wọ́n kó ní three thousand five hundred naira wọ́n ní yóò tó twelve thousand báyìí eléyìí tí wọ́n kó ní five five wọ́n ní yóò tó fifteen ẹ̀dá kùn torí tọ́ lọ́ọ̀ tẹ̀rí pé a ti wọ gaurat tọ àwọn títa náà wà láwọn yarí ohun táwọn ọ̀gá àwọn ní káwọn ṣe agbára àwọn ọ̀ka wọ́n ti wá ní ìjọ wa ń bẹ̀ nù tí wọ́n bá rí sẹ́ ọ̀ gbọ́dọ̀ dáko ó kówó wá sílé ìyá ẹgbẹ́ ni ìyá ẹgbẹ́ náà á kò ìwọ ni o kò ìwọ jókòó mẹ́fà lọ́gbà ọ̀kan ìwọ kò ọ̀rẹ́ ẹ dákọ ẹ wò ìfúnmọ́ ẹ ti ṣèdájọ́ ẹ̀dìgbìnrin náà tí ó sì múlẹ̀ láti dárú ẹ̀wò náà rí tẹ́lẹ̀ kò múlẹ̀ wọn á wò pé pẹ̀lú chẹ́ǹjì tó wà lóde báyọ̀ lè chẹ́ǹjì kò ní chẹ́ǹjì lágbọ̀rọ̀ lọ torí chẹ́ǹjì burúkú lélẹ̀ o torí de ilé ìjọba ọ̀dọ̀ wọ̀ wá á mà bẹ́ lọ ẹ má jókòó tẹ̀tẹ̀rẹ̀ ẹ̀rọ ká kí adé àmọ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó kí gbódùlọ̀ kọ́tà lọ kí gbódùlọ̀ kọ́tà lọ ẹ̀yin ọ̀wá abẹ́lẹ̀ òkú ìtọ́ da ni kọ́ wá èyí tó da ni kọ́ wá ẹ̀dá ni kọ́ máa lọ fìlà amúgbéyà àbí fìlà akíní amọ̀gógóró yìí ó ti sún yín ó sì ti lọ ọ̀rẹ́ ẹ̀rí fìlà dóró dé ó túbọ̀ sí pé àtúkà pọ̀ ní kíni àdúrà ẹ̀ gbọ́dọ̀ jókòó tẹ̀tẹ̀rẹ̀ níforí kalẹ̀ ní gbogbo àdúrà àmà tàdúrà wàláhi tàláhi kan ṣe é dàbá ẹgbọ́rọ̀ wọ́n ti ti kọ́ mí nìyí awúgá kan ti kọ́ mí <laughs> ó ní chẹ́ńjì chẹ́ńjì chẹ́ńjì ẹbẹ̀rẹ̀ lórí ara yín wọ́n ní àá ah, ah. kò tí ì kan gbogbo ẹ̀ ìlú náà ń kọ́ wàláhi mọ́ṣíkì torí di eléyìí. tí àwọn náà bá mọ̀ pé bí ó ṣe rí ni ìwọ̀nba wọn ò lẹ́nu mà kíyàn mọ̀ máa lẹ́nu jù ẹ fọ̀rọ̀ yín mọ́ lọ́ọ̀ yọ̀rọ̀ lọ nìkan lọ́ mọ ilẹ̀ tí ó mọ̀ lọ́la lẹ́yìn náà wọ́n lẹ́nu wọn ṣe ọ̀hún mọ bí kọ̀ǹdíṣàn ipò tó fẹ́ gbà ṣe rí ni ah, mo ti ṣe bìkan rí tẹ́lẹ̀ kò túmọ̀ sí pé ó dà lè mọ́mù lásán. nísìnyí wọn kọ́ ọmọ ìṣèlú máa ń láti fi ọdún márùn sẹ́yìn so wọn àti wá yọ ní kọ́ padà sọ̀rọ̀ àti yí tàbí òyọ tẹ́lẹ̀ iná àti iná máa kà làwọn bá ní ah, kà ní. a ah, níbo ni àmọ́ ẹ̀ tẹ̀sán àbúlà wa tẹ̀sán bá mọ̀ ọ́ bá di pé lọ sọ́ọ́ al ha nítorí pé kátó akpọ̀ orílẹ̀-èdè jẹ́ pé dojúmọ́ ní ń dàrú gbogbo nǹkan rẹ̀ dúró lójú kan náà ètò wa ṣe ìjọba tó tààtì yẹ ẹ̀fọ́ àmà lérò pé bó ṣe sílẹ̀ lọ́wọ́ àtẹ̀wọ̀n pé àwọn náà ní ìsìn èébú dùn bú lóde ṣé máa ra àṣìwọ́ náà ti àmà local government ní ìsìn ọlọ́mọdé local government ọkọ́ lórí rẹ̀ ṣẹba débẹ̀ kan subhanallah alazim ẹ̀rí tí kò rí bẹ́ẹ̀ ṣe ń pè bí wọ́n sọ pé ẹni tí máa ń wòran bọ́ọ̀lù wọ́n máa ń mọ̀ gbàgbé ẹni tí ń gbà lọ igbó láti ń bẹ wọn adùn ẹ sẹ́yìn wọn wá dúró orin sẹ́yìn fẹ́ kí bọ́ọ̀lù ọba gba kìnní sí kìnní á. ẹ̀yin láti kọ́ làwọn tó wù tẹlifíṣàn fún wa ah, ó rí à rédíò ó kú. lọ́wọ́ bá rí pé ó ṣubú bẹ́ẹ̀ ọba ọba káàtì jẹ fún wa ẹ̀ ó ní kálọ́ máa ń tẹ̀sọ̀ bọ́lá ìfẹ́ rẹ ti dè fọ́n bẹ́ẹ̀ tẹ́sọ̀ tó gbé mọ́. tó <laughs> bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó máa ń wọ ẹni tí ń ṣèjọba criticism ọ̀rọ̀ but when you reach there yourself ọmọ pé àtàrí àgbànàkú ni lóòótọ́ kọ́rọ́ torí rẹ̀ àtàdó àjàmà kọ́lọ́mbà wa tán orílẹ̀-èdè wa jù wàlúwàhì sọláì àwọn tí wọ́n lówó ń pariwo kárẹ́sì tí sọ̀rọ̀ àmẹ́kùn wàlúwàhì kọ̀rọ̀ wàlúwàhì kọ̀rọ̀ àìsí níbi tá a fẹ́ sá lọ bẹ́ẹ̀ implant fẹ́ sá lọ Canada torí wọ́n ń polówó ń dojúmọ́ pé ẹ máa ká lọ Canada ẹ má sá lọ fa ìkọ́sọ́ ẹ bá sá lọ sálẹ̀ fẹ́ fi nàìjà lẹ̀ sálẹ̀ fẹ́ fi nàìjà lẹ̀ àfàdúà ánàsì lè rìn àlè olọ́jà wọn ní Madina láyé anabi Muhammad sallallahu alayhi wa sallam sọkọ́ọ̀lẹ̀ nà àwọn èèyàn dákẹ́ làwọn èèyàn bá pé wọ́n bá pé ìwọ anabi sallallahu alayhi wa sallam ọjà ti gbówó lórí o anabi náà mọ̀ tẹsẹ àárín lánàá bá ní díye lọ́jà bá ní díye lọ́jà ìyẹn ni pé dáyé lé ọjà kọ̀ọ̀kan pé iye tí wọ́n gbọ́dọ̀ máa tà ní tí wọn ò sì gbọ́dọ̀ tájú rẹ̀ lọ àfi tí wọ́n bá dínkù síbẹ̀ eléyìí tá à ń pè ní price control ànábì ló lórí oníṣèjọba olólórí ẹ̀sìn olólórí gbogbo nǹkan. فسعر لنا من الدي لجا فقال رسول الله صلى الله عليه وسلم أنا بواكاتر لكم بني إن الله هو المسعر dájú ọlọ́run ọba ló máa ń díye lọ́jà subhanallah yẹn ni kọ́ ọ̀rọ̀ price control so price control is out of Islam ọlọ́run ló máa ń díye lọ́jà ìyẹn ní kí ẹ̀ka àwọn èèyàn lè kọ́ ọmọ ta ní iye tó pé wọn ẹ̀yin náà ná ọba wọn fún yẹn rà àbí ọba wọn fún yẹn pátì àmọ́ tí ìjọba wa kó wá kẹnu rẹ̀ bọ̀rọ̀ pélé báyìí ni ẹ̀sẹ̀ àmọ́tàjì báyìí lọ kò sí fáwa. alùpàdé òun lọ́ba tó máa ń fún àríjìkí mọ́nyà téèyàn ní. alùpàdé òun ló sì máa ń gba àríjìkí láàyè fún yàn téèyàn ní gẹ́gẹ́ bọ́lá sọ pé wàlláhu yakububu wa yabasutu wa ilayhi turja'u. ọlọ́run ló máa ń fún àrídìkì máa ẹ̀rọ bá rẹ́nìkan tí ò ní ọlọ́run ló mú mẹ́nu tìrẹ́sì rẹ́nìkan táyé gba àrídìkì lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ló gbà láyè lọ́dọ̀ rẹ̀. nítorí ẹ̀ tó bá sọ wípé kí èmi kí n díye lọ́jà nǹkan tó kẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ ní ìsinmi wípé kí n sẹ́lẹ̀ tí àrídìkì ó fi fún orúkọ ọlọ́run ọba wa nù alqaabid albaafid gbígbà tẹ́ ń pè mí lọ síbi kí n fúnlẹ̀ máwọn olówó kí n tajà fún yín lọ́wọ́n ike kí owó tí ń wọlé fún wa kó ṣe kí ni kó dínkù ọlọ́run ní sì máa fún ọ̀nà àrídìkì ló mẹ́yà kò sí fún yà albaafid òun ló máa ń darí jìkì láàyè fún yàn ìgbà tó ń ta lọ́wọ́n gbogbo owó wọlé fún wọn dáadáa ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ tọ́ba yá ni ìṣèbá tún wọ lọ yóò ti ní kọjá yìí tó dínwó. tọ́ arọ́dọ̀ ọlọ́ba ti rọ ni lọ́rọ̀ ń rọ àwọn olówó lọ́rọ̀ ń rọ ẹ̀yin tẹ́ ẹ̀mí náà lọ́rọ̀ wọ́n ń ní ilẹ̀ ọ̀rọ̀ ju an alqallaha ta'ala. وليس أحد منكم يطلبني بمظلمة في دم ولا مال إني دزدز موارقا كن قد يولون lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyam láì jẹ́ pé nìkan nínú yín yọ́ọ́ máa wá lé mi ká pẹ̀lú pé mo ṣàbòsí kan fún ọ nínú ẹ̀mí tàbí dúkìá subhanallah ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá fi lè dáyé lọ́jà alábòsí. àbòsí yẹn ká bí iye lọ́jà pé iye bá lè gbọ́dọ̀ máa ta tẹ́ bá ti ta bẹ́ẹ̀ àwọn tó wà kò í mọ̀. yàrá sì rí i pé kó ọmọ ti price control adéfìí fẹsẹ̀ rìn lẹ́nà kó ọmọ ti price control kò sí tàbí ṣùgbọ́n kábòsí nítorí pẹ́jà tí kálukú bá rà ní ọ̀tà ní ojú ìjọba ṣe wọ́n gbogbogbò yìí sì kí ìjọba wa sọ pé òun fi price control lélẹ̀ ẹ ẹ gbọ́dọ̀ ta agolo mílíkì kata ẹ fífi náírà fífi náírà làwọn náà ra agolo mílíkì ẹ̀yin ọlọ́kọ̀ pé ẹ̀fẹ́ ra kátọ̀n agolo mílíkì nìyí dọ́sìn méjì tó ṣe sínú pálí àtọ̀rà ẹ̀yin ọ̀sọ̀ pé ẹ̀fẹ́ rà ní ọ̀sán orílẹ̀ náírà dé ó ju ẹgbẹ̀rún ọ̀sẹ̀ náírà lọ ẹyọ kọ̀ọ̀kan wọ́n wá ní dẹ́gbẹ́ gbọ́n àti ká máa ta fífi fífi náírà tá a bá ti ta fífi fífi náírà àwọn sẹ́ta ti ń bẹ́ ń ta kí wọ́n máa lu gbàǹdé rẹ̀ sẹ́nà kó léwu èló lè mìíràn èló lẹ́ni kí mẹ́ta tí àtàjèrè làwọn èèyàn fẹ́ ni àbí àtàfẹ́ àkàrẹ́yìn fún wọn bí epo bẹ́ẹ̀ rí ẹ̀mí ní ìsìn ìgbà tẹ́ni kí wọ́n máa ta epo ní eighty seven naira ó ti kọ́kọ́ wà ninety seven ẹ̀yin dé ẹlẹ́sẹ̀ di eighty seven inú kálukú ń dùn tá àti wọn kọ́kọ́ fẹ́ fi tẹ́ nílẹ̀ nìwọ̀n kò tó pẹ́ kó jìnnà wọn ti sọ di one forty five naira tí ọlá sì kò sẹ́ni káyọ̀ wọn máa ta lé eighty seven tí wọn bá máa wá di ọ̀pọ̀lọpọ̀ ilé epo ìyẹn jẹ́ pé iye epo bá dọ̀dọ̀ wọn ó lé ní hundred naira ń gbà mí torí pé ti sky tí ìjọba ti káàtì iye tó bá wọ ibi tó ní lọ́dọ̀ rẹ̀ ta. nígbà tí mo bá wá rí olórí one hundred and five naira wọ́n wá ní dandan bẹ́ẹ̀ ń gbọ́dọ̀ ṣáájú eighty seven lọ. ó ti lè kó àbí wọn ní ti lè kó tí ọba bẹ́ẹ̀ wọ́n ní òkòkò. títí tí lè ti bá wọ́n bèrè ẹni tó ra hundred and ten hundred and twenty nítorí pé èrè làwọn náà fẹ́ jẹ tí wọ́n fi dá lè kó lẹ̀ nígbà tó bá wá ní kí n máa ta ní eighty seven one hundred and five minus eighty seven kálọ́pù gbogbo àwọn ọmọ tí ń pépé fún yàn ṣé ìpè wọn ń gbà ní àbúrò yàtọ̀ sí pé kí o ní o bàbá tó rẹ pé ìgbà òtí pè tẹ̀lé wá fún àwọn èèyàn lẹ̀ pé ní kálukú bá rà náà nìkan máa tà sẹ̀rẹ̀ntì ọ̀sẹ̀lẹ̀ tó bá fi kú yẹn ṣàpèjúwe nínú ìlú yìí lásán ẹ̀rí pé bí pọ̀ tó ìní price rẹ̀ yàtọ̀ lópin ìgbà tí wọ́n bá máa ṣẹjọ́ òfò èyíkẹ́ bí òfò òun náà ní máa jẹ́ kí wọ́n kí wọ́n máa wọ́nà láti mú kí gbèsè ayé le náà wọn mẹ̀kúnnù iye tí a gbọ́dọ̀ máa tà ní o ẹni tó bá ti tà bẹ́ẹ̀ ètò mi kí ṣe máa ṣe láwọn ibi tí wọ́n bá ti lajú adúpẹ́ fọlọ́n fún wọn ṣe bẹ́ẹ̀ lẹ́yìn. ẹlòmíràn wà tó yẹ pé ibi òun ọ̀sà ipò yẹn ní náìtì náírà torí pé ìtọ́ bá dé dọ̀tí ẹ̀ eighty six ni ó kó ikú kọ́mọ ẹ̀jẹ̀ fọ́fọ́ náírà ẹlòmíràn ti pé tó one twenty ni kọ́dà ara ẹni tó kò tiẹ̀ one eighty oníkàlùkù ó sì rí kẹta wàláhì bọ́lá ń pè máa ń sáré kìkì nù ìwọ ibi náìtì lórí ọ̀rà ẹnìkan bí one twenty ní ònìsì yọ̀ọ̀rà ẹnìkan bí one eighty ní ònìsì yọ̀ọ̀rà ń èló lè rẹ pé lánàá náìtì lè mìíràn ẹ̀yin kọ́ one twenty ẹ̀yin kọ́ one sixty ọ̀ọ́ kò ní gba fáwọn elépo yìí <laughs> yóò dà fún wọn torí pé ntí kálukú rà èmi ta èmi náà ní gbogbo nǹkan rí láyé yìí ní ìsìn tí machine rẹ bá bàjẹ́ tó bá gbé lọ́dọ̀ mẹ́tò kan tó bá wo nǹkan bàjẹ́ lára ẹ̀kọ́ tó tẹ́lẹ̀ sọ five thousand five thousand báwo èlé ìjà gbogbo machine ọba ti lọ bò mí ó rẹ lómi tó bá ti wò tó wò pé tọ two five lówó ni o two five báwo tó wọ́n ju á ẹlẹgbẹ́ lọ bò mí tó bá débò mí ó lé ní nine hundred àbílẹ̀ ẹ̀kọ́ nífẹ̀ẹ́ sí ayé wà ní kó sì wà ní lópin ìgbà tó gbé òfò ọba ti bá àwọn èèyàn kojú bọ náà rọ títà yàrá bàjẹ́ nù fọgà kan lè kẹsàn twenty naira torí pẹ́tẹ̀ǹsì ń bẹ ọ̀pọ̀ fọgà kan twenty ọgá kan lè pe lọ́ndrẹ̀d àmọ́ nígbà tó gbé òfò kojú bọ̀ wọ́n lọ́ndrẹ̀d náà ni gbogbo pípọ́ táyà láyé ọ̀ndrẹ̀d sẹ́mi pé gbé òfò ló kojú bọ̀ látàrí pé gbé òfò kojú bọ̀ sẹ́mi pé kálukú náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn tí ń ṣiṣẹ́ ọwọ́ wọ́n lè fọ́ lẹ́rán ẹlòmíràn wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ pé táyà yín ti lọ́ọ̀lẹ̀ kọ́ lọ́ọ̀lẹ̀ ìlọ́ndrẹ́d náírà kan mọ́ ẹlòmíràn lè gbé kí ní kàkà fẹ́ ṣe mí kà èyí sì pọ̀ fúnra mi. báyìí tó lè mú torí pé tó máa ti gbogbo nǹkan bá bẹ́ẹ̀ gbé abẹ́ gbé abẹ́ gbé àwọn èèyàn tó fẹ́ jókòó tí yóò jẹ wọn fáin torí kò sẹ́ni tó fẹ́ kọ́ fara ni o bọ́lọ̀ ti dán mi wa yé wa tẹ́ bá fi àwọn èèyàn bá rà ní ló ti jẹ́ pé ìsẹ̀mí rọrùn púpọ̀ nílẹ̀ haúsá jùlọ yorùbá lọ ilẹ̀ yorùbá náà ká tó dépò ni o gbogbo àwọn ilẹ̀ yorùbá yòókù yẹn wọ́n sùn ọkọ̀ ríbi kan náà ni o ẹgbẹ́ ẹgbẹ́ òfò yìí náà ni o ẹ bá dépò àwọn òrójútù gbogbo rẹ gbé nílẹ̀ haúsá mẹ́ lọ́jà kan náà àwọn yorùbá náà ń tajà haúsá yìí bò lọ́jà kan náà ń gbẹ́ nìkan bá pè ní fifty naira. tó o rìn síwájú nínú ọjà náà nítòsí rẹ̀ ọ̀rẹ́ tí ó ta fún twenty five kò sì sínú pẹ́ ìwọ́jú kò sí fifty ọlọ́run mẹ́ni tí ó ràn fifty tiẹ̀ wá. Yorùbá wọ́n ní àwọn tí ń ta fún wí fò wọ́n tún lórí pẹ́pọ̀ máa tà ẹ fọ́fọ́. lóyún ara ìgbà tí ìgbà tí wọn lè sọ gbé òkò fẹmi kẹtẹ iye tí wọn gbọ́dọ̀ tà ní ó di ìdíye lọ́jà ní òdì ẹ sàbòtú sáwọn yàrá ẹ sàbòtú sí wọn ẹ ti sàbòtú sí wọn. ìgbà tí wọn lè fún mọ̀ sí mítọ̀ gbogbo èèyàn ọ̀gbà bẹ́ẹ̀ iná ni wọn máa fi pèpè fún wọn làwọn múlẹ̀. mo rò pé yé àwọn gangan lára mítọ̀ wọn gan ọ̀kẹ́. torí kò sẹ́ni tí ń fẹ́ káwọn èèyàn lóò ti pàdé lóun lórí bẹ́ẹ̀ lórí pé ọ̀wọ́n náà máa rà wọ́n ti mọ̀ ikú ọ̀pọ̀lọpọ̀ nígbà tó bá tẹ̀kù tí ọ̀gá rọ́jà kà yọ ọ̀kà lẹ́sìn wo torí àwọn ṣe pé ẹni tó bá ti takunta àwọn ìgbàgbà ni ọ̀jẹ̀ fún un. àníbi ọjà títà ọjọ́ adé pè á ìdílé tó fi jókòó sí ọjà ẹyọ kan fún bí odidi ọdún kan tí òní rẹ nira lọ́dọ̀ rẹ̀ ẹ má ra ẹja jíjẹ lọ́dọ̀ Yorùbá o. ìkú ti kún lọ́dọ̀ ẹnìjà ti gbé pálí bíi mẹ́ta mẹ́jọ wá sí ọjà àràdà tó yẹ pé ìdajì pálí gan kò ní gbé padà lé tó yẹ pé kọ́tà pálí ní oṣù tó ti ta pálí méje bẹ́ẹ̀ náà bá rí táwùsá ń tẹja tí yorùbá ń tẹja ọ̀dọ́ta lẹ́ máa lọ náà àwùsá ń ta àlùbọ́sà yorùbá ń ta àlùbọ́sà ọ̀dọ́ta lẹ́ lọ náà ṣé àwùsá ń bá wọn ṣẹgbẹ́ ni kò ní ta fẹ́gbẹ́ náà ẹ̀yin náà ti mọ̀ pé hizili hizili àwọn ọba ti jèrè díẹ̀ ẹ máa mú lọ ọba ti jèrè díẹ̀ ẹ máa mú àwọn wo wọ́n mọ ẹni tá a ti ń tá a jọ gbà ní tá a tẹ̀lé ẹjọ́ gbà. tí ìjọba ọba gbọ́dọ̀ díye lọ́jà àwọn èèyàn náà ń di fíjúálì wọn gbọ́dọ̀ ṣèpàdé láràlú lórí pé tẹ́tẹ́ ló tá a mà ta ni abótí ni. sàwọn èèyàn lẹ̀ tó bá pé kálukú kọ́ta èkúkú yáwó lọ́dọ̀ rẹ tí mo fi ń rajà àwọn gàrí gan tó ń ṣe pàdé lé wa lórí gbogbo eléyìí ká máa díye lọ́jà ọ̀tàkù òfin ọlọ́run ọba wa bẹ́ẹ̀ náà ní fi ọwọ́ òun náà takò ọlọ́run ojúmọ́ kan yìí fẹ́ gbọ́dọ̀ gbà ní a ẹrú lẹ́yìn nísìnyí onídọ́tọ́ tí ìgbà tí lè san two thousand kan délì kò ní ṣiṣẹ́ èmi sì ní iṣẹ́ kan bẹ̀ tó bá mi sọ iṣẹ́ yìí lè gba fifty days so one five ní ìmọ̀ kan náà ntaajọ gba ni ó takò ntaajọ gba ọ̀dà tòbí dé kò sí ntaajọ gba yóò sì gbà pé títí di èso kó wọn má sòrí sẹ ẹ̀rọ ọlọ́ọ̀kẹ́ sì lé wọn máa ṣe ní eight hundred tó lórí rẹ pé ní àbídí bẹ̀rẹ̀ sí ọjà tó lè lórí rẹ pé tó gbígbé tí ayé ṣe rí nàjàmá àwọn Ìgbò gbọ́n púpọ̀ àwọn Ìgbò gbọ́n púpọ̀ ìdí nù tó fi jẹ́ pé ó ṣòro kí Ìgbò tó táwọ́ náà nítorí tó bá fẹ́ rajà kan lọ́dọ̀ ibo ní ọjà yìí five thousand wọ́n tà ó gan-an lẹ́kọ̀ọ́ four eight lọ́ọ̀rọ̀ alápèjúwe original ní kí n ṣe méjì náà níta wàláhì tí ọba lọ bèrè ọjà lọ́dọ̀ ibo tó pè ní five thousand tí wọ́n bá ná three thousand tí ibo ní òfowó kún five là ń tà tó ní three thousand five hundred tó títẹ̀ kún bẹ́ẹ̀ tí ibo bá rí ipò insist pò ní ti kọ́bọ̀ kùn wọ́n láyọ̀ tàn three five original ni o kódà ibo kan ṣe kútúbà bẹ́ẹ̀ fún mi rí ó ní òun ṣe ní ìta ó ní nìtí láti jẹ táwọn ọ̀pá kọ́bọ̀ ń ṣọ́pì òun sì ń jẹun ọmọ tí ń lénu tó kò lè gbà òun fún lówó ọ̀gá tó ọ̀gá ọ̀tà ibo tó pèwé bí bílẹ̀tì ṣe rí nù yóò ti dandan lọ́tà kàjèrè ìgbà míì ọ̀tà owó ní pé ìgbà míì ọ̀tà ó jèrè gan ṣùgbọ́jà títà àti rírà tètè rí nù ọjà kì í dùn sọmá ti ń là láwọn èèyàn lọ́wọ́ ọjà èdùn kọ́dà kì í dùn náà sẹ́ni tí ń tajà kì dùn náà sẹ́ni tí ó rajà torí nìkan máa kí n tó èyí tó bá jù sẹ́ka yìí sí ni kí ló ń pe àwọn ọjà táwọn South Africa ń ti fún yìí Shoprite tó bẹ́ẹ̀ rí gbogbo ẹ̀ ńlẹ̀ tẹ̀sán lọ sọ́jà tẹ̀sílẹ̀ náà tẹ̀wọ̀n káwọn bá ti kọ price ti China ni kò sí sẹ́mi China lọ́dọ̀ tí wọ́n China ni tàbí ọba tó bá sí àìsàn ah, mílíkì kíní tàbí ọba ti dá wọn fún fún ẹni pé ó kú ọ ẹhẹn so eléyìí túmọ̀ sí pé nítorí ọmọ èèyàn ó takò pé kọ́ máa làlé lọ́wọ́ ẹ̀rí pé islam ọ̀dà púpọ̀ ọlọ́run ọba ló máa ń díye lọ́jà èmi ò sì fẹ́ kí n pàdé ọlọ́njọ́ ọ̀gbẹ́ni alkiyam kẹ́nìkan nínú yín kọjá pé yọ́ọ́ máa wá tọrọ nǹkan tí mo fi ṣàbòsí lára ẹ̀mí tàbí dúkìá àjẹ́ pé àbòsí ni ká díye lọ́jà ìjọba ló ṣe ni àwọn èèyàn wọn péjọ ṣe àbòsí ni. يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالم أن يروا من موسى أبو سيسلي ولو ذاران مواسلي ولان أبو أبو سيسلي سيدي كدي لجا أبو سيسلي تبا قال سنة عدسي أرقى النبي صلى الله عليه وسلم وني إن الله هو المسعر القابض الباسط الرازق اورقو الله وباني المساعد اورقو رني القابض اورقو رني الباسط اورقو رني الرازق نعم الرازق سبحان القران بس الرازق هنا آية القرآن نعم إن الله هو الرزاق هيك القرآن كلوم كلوتما الرزاق يأتي رازق أو أيوة والله الرازق alqabid orúkọ ọlọ́ni albasit orúkọ ọlọ́ni almusa'ir ibẹ̀ la ń lọ amákẹ́lẹ́ bá a mà so almusa'ir nìkan ni àbí arrazik náà wọ̀ ẹ lọ wá wa ṣé ẹ máa bẹ́ẹ̀ ti wá irọ́ lásán torí tó bá tẹ̀sẹ̀ tó ń bọ̀ ní kálukú ẹ̀ ara mójúnù. <laughs> torí nàìjíríà ń bì táwọn bá ń wá mà wọ́n fẹ́ kọ́ kọ́ àwọn kó ń nù àwọn kó tún bá wọn lọ kó bá wọn yà ń gbẹ̀. ẹnu bẹ́ẹ̀ ṣe wá báwo ni tọ́ bẹ́ẹ̀ ṣe wá ni pé ẹ lọ wá síra to the table of contents of the Quranic verses. المعجم المفهرس لألفاظ القرآن تبات واسي واسي الرا زاي قاف أبدا واوا وكيف باتي داون لو تسمبوكو تدان لك ها ẹsì rọ zaikọ gbogbo wéèdì tó wá lórí rọ zaikọ nínú lórúkọ níṣẹ́ gbogbo ẹ̀ ló kó wa ní singular ní plural gbogbo ẹ̀ ló kó wa tí rọ̀zá kò bá wà ńbẹ gbogbo ibi tó wà yóò kó wa tí rọ́ọ̀sì kò bá wà ńbẹ yóò kó wa. ẹ wà wà wá pé àyà báyìí sùrà báyìí àyà báyìí sùrà báyìí wọn náà padà sínú alukur'an rẹ wá kọ́ńfàmù tó ẹ wà wá. sọwọ́rì ẹ̀ musa ẹ̀ sórúkọ ọlọ́ọ̀ni olùdíye kí èso orúkọ lọ kí èso orúkọ lọ torí rẹ gbọ́dọ̀ sọmọ ní Abdul Musa'ir wọn sọ pé léyìí kharaja makhraja al-khabar makhraja al-ikhbar wọn jáde ń jáde kpọlọ anabi ń wa ń ronú ń wa ń ronú kọ jáde ń jáde pé ń kọlọ ń wa al ní khaasa ọjáde ń jáde pé wọ́n ń fún wa ní ìrò nípa ntọ́lọ̀ máa ṣe ni yìí ṣe pé wọ́n ń fún wa rò nípa orúkọ ọlọ́ orúkọ yìí wa torí rẹ̀ ò ní pọ́lọ́ ní alimusaari tó bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ wa sọ eléyìí jáde ní jáde pànàbí fún wa rò nípa atẹ́tọ́lọ̀ máa ṣe ni kí ni sẹ́tí máa ṣe òní díye lọ́jà àmì kìí ṣe pé jáde ń jáde pé ń sọ fún wa pé ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ní orúkọ ọlọ́run ní kí ni olùdíye lọ́jà pẹ̀lú ìjẹ́wọ́ ti jẹ́ eléyìí ló fi túmọ̀ sí pé ó ò lè mà láì kọ́ mà sẹ́wọ̀n pé ní àpọ́pọ́lọ́ wa ní ìfẹ̀mọ̀sáré ọ̀pá ọ̀gbẹ́dọ̀ bá ti àwọn ti sẹ́ǹsìn rà àbí òye wa ni máa dá wàhálà rẹ̀ tó ó lè mà láì jẹ́ kọ́ mà lọ́dọ̀ ẹnìkan ó tó wà hàn subhanakallahumma wa bihamdik سوس روپیے